I can't explain the reason why. Hmm. <sighs> Ah. Ah, Sister they said, don't sing any more, ma. No. Even my even angels know when I sing. Oh, mi, oh mama lo, soprano, kini, wọ́n and ń jó <laughs> eh, when the spirit of the Lord is upon my soul, I will dance the Davis dance. Hey, I will dance, I will dance, I will dance the Davis dance. I will dance, I will dance, I will dance the Davis dance. When the Spirit of the Lord is upon my soul, I will shake my bum. Eh? No, won't shake your bum bum nínú church. <laughs> kí má lọ fi orin ayé pàdé orin ọlọ́run o hey, clap for yourself Kuti don't get too carried away go and join orin ayé with orin ọlọ́run. I eh, will shake oh. I will dance, I will dance that day. We star. When you are in the church, you have to be holy. Oh you have to be body ò gbọ́dọ̀ máa shake o oh. i remember this eh what's her name again this actress lately they said she was dancing seductive dance ah in those days you go and be doing anyhow maybe the holy spirit lands on you kó wá lọ máa ṣe eh, ah àwọn prophets fake ìgbà yẹn you know some of those prophets were fake only god knows those that are serving him kí awo bẹ̀ sí mama ríran jaya they will now start to say you have snake. Where are all those spirits that they used to say people have that time, Gono? Mami water spirit, eh, snake spirit, dog spirit. Bẹ́ẹ̀ làwọn kan wo ẹjọ́ bọ̀ ẹjọ́ pọ̀ tọ́lọ́run máa dá. Èmi tiẹ̀ jẹ́rìí pé ǹjẹ́ Gabriel àti ẹ̀jẹ̀ ǹjẹ́ àti sí My sister. àti à ń retí yín o ẹ pẹ̀lẹ́ àti. I'm ready, auntie, that's my sister-in-law. You know the, the she's tired of me introducing her. She said my wala is too much. You know, after my husband, the person after my husband, see her <laughs> help me greet her, all of you. Help me greet her. Yeah, you know, Mama Shajo call me. Help me greet her. Join me greet her. Say you are welcome, ma. She are welcome, sister. If you say you are welcome, if you know me, not know my story, then you not know me well well. <laughs> you just dey hear my story all this lie lie wey dem they give you He get one time wey i marry i don't quick get belly. so he can't get this. my father go take orúkọ bola ṣiri every time she dey day here she dey always think say hell maybe one day i go mention her name i not go mention her name she be my friend my childhood friend no be him i no see pikin i no see belle get that time my husband they bench me but belle no come and I because i too they walk, i no know so this my friend meanwhile i don born you know say i be half past one when they marry me Not be say i be oshara <laughs> i be half past one proudly half past one if you half past one <laughs> follow me raise up our, our life don't good anybody wey wan take us laugh. no mind they dey their body i be half past one <laughs> so they come that my friend that time i dey drive one car one blue car i don't even forget the name of the car now i dey drive i get car so my friend come say okay o oh, make i come take my car take carry am she wan go do prayers e get challenges so the challenges e come get one girl that one too she dey this facebook <laughs> you know Now the girl invites her to the white garment because the girl they go white garments. she not be white garment Oh, <laughs> na she na problem carry and go white garments. <laughs> so she can't say make i carry and go as my friend na you e know bad you know i can't carry and o oh, na he we reach white garments. <laughs> in london no not in nigeria oh god so when we can't get to the white garment church the thing wey pay me pass be say we not be first floor now, like second floor third floor we take we we we waka reach Show that i don't know if na so they they do for london no. but that person eh the mother now, her house she take do church if you get to the house hey you go see pepe everything you go see say the place be like native doctor shrine sorry oh no vex o oh, bí mi ni mo ṣe sọ you know now as understand that i dey my own no <laughs> i get witness so <laughs> you know you know how they they do everything They be everywhere ah, to me i just felt ah okay so when they get there as me now they even chase me out ah, make i go remove my shoe i re i can never for even though i'm used to that as a muslim that's how we do in the mosque too i mean background muslim we remove our shoe anyway but you know because i've joined christianity pentecostal we take you. Hey, eh? volume again hey volume again it's not talking ah ah bo ah ah kò sọ̀rọ̀ ṣáá. why are you people doing this now don't don't do this uh-uh why are you people doing volume volume why are you doing if your phone is not good please go and take care of it thank you jare my people uh-uh they want to start again please don't it's not funny because you know i've just uh, dropped one uh, this thing not voras thank you about talk show tv check your phone please stop coming to cause distraction you know so on getting when we can't get to the place because this kind of story na pidgin english they sweet and pass make i speak real english you understand so when we can't get to the place now, okay we i see the place hmm. so me i sit down as i sit down i dey look meanwhile my friend and the little our friend we invite her that one wear white garments but that my friend not wear white garment she not be white garment Now situation carry and waka go there so i come they look oh mm, me i look god to one corner They see people you know I atotonu they know they were doing pepefuru everybody doing pepefuru mm. i sha dey look really ayé i look now problem They carry people go church o oh. e get some things where they see for church wey we say you go no say ìṣòro ayé ni me if i ah so that my friend i no know wetin dey tell am o i'm not interested dem tell am some things wey be say you go tell from her countenance say she don she don tẹrisi ó ti ó ti wọ̀ lára ó ti tẹbọ lára ó ti gel fun white garment ó ti believe gbogbo irọ́ tí wọ́n pa fún mm. i just dey yeye i just dey yeye seta orí àlà àṣẹ àlà ni wọ́n ń pè yìí bí kúdírátù láì mo kàn ń gbọ́rúkọ mi ni mo ní àhá no be my name be this one <laughs> bí jamula ti kíní kan ti kíní they just dey call muslim name abo abubakar dey hear all the things ah, ah that my friend dey fall she dey say she dey she dey do her this <sighs> she dey do her mouth like this i just dey look and before before me and that my friend of all will be Pentecostal bí tá a rọra lọ jẹ́jẹ́ tiwa nìyẹn o you understand but as the as issue arise for her now, they carry her come this side now. he say make i take my car come bring her so me i come dey look say i i dey hear my eh, village people name all our muslim name na im dey dey talk for here ah you know ṣá ń gbọ́ wọn pé okay Oh, she make sense after the table my friend body well well after they enter her body finish they lock am i no know wetin they tell her o i no get interest bó ṣe ṣe tán tó see <laughs> what because the, you know now i no know as i wan explain am you go enter one place before you enter one place so as they wan as my friend come out from the inner room now, come join me for where i sit down They wait for her say eh ah, mi náà ya tètè They say mm, make i quick waka then the woman say ah arábìnrin the woman you, you know this uh, if you wan see their all this way their mouth dey sharp <laughs> many of them are fake o don go and answer them fake ni púpọ̀ nu wọn o èmi ń sọ ni mò ń sọ tòótọ́ ni many of them are fake fake That my friend The moment i quick quick quick quick i dey carry look for my slipper wey dey help me put am make i carry my slipper ya butter ya. wasi shoe mi ya lọ ma as i do driver come bring her come the place na so that woman cause arábìnrin i say mm, say ah that me my friend did prayer. ṣé mi ò fẹ́ is it shina or something as in they wan open road i no know say make i do prayer say they won't see my they won't see no, they won't, they won't ask god for me ah now in my face change o oh, as i i'm not saying. I, in fact i only escorted i only brought my friend with my car you understand she wanted me to drive her down that was the you know and i said ah, ah no okay God, really i don't believe <laughs> I don't believe I don't believe in them, any of them. So that my friend akíndọ́lá pọ̀ báwo ló ṣe máa ń ṣe báyìí ah you know like ẹ eh, wo mọ́mí eh, you know mọ́mí àbí mother. i don't know wetin they dey call them àbí wẹ́ make dem pray for me ah now she they talk ah she can't tell them. make they they write the thing they they write as they they write am they they put the sacrifice What i go do beside her bó ṣe ń kọ ni wọ́n sọ ká sacrifice tí mo máa ṣe bó ṣe ń kọ mi mo mo ṣáà ń wò wọ́n mo ń dákẹ́ mo ń wò gbogbo ara mi ń ṣe mí pé ah mà ṣe o ah some things dey wey be say you no fit chop you no fit tell me say wàláì mo kọ ni ah, orí mi kọ when dem finish wetin dem wan talk she now say ah arábìnrin ah amúmirí pé ìrìn àjò yìí gùn who no get long ìrìn àjò you know when people are liars they will tell you general things that every who who go say in life rosy àti rí up and down àti rókè àti rókun àti rọ́sà àti ah àti struggle mo wò pé <laughs> tani ìwọ gan tó tó fẹ́ ṣe ṣàkàbàjẹ́ fún mi ìwọ gan wà ní struggling list all <laughs> of us dey struggle i they look hmm, they are, ah, hmm. Ni ni, alájàsá àwọn yẹn wà ń bẹ tí yẹn sì ń dúró pé àwọn ti cash another mugu as they cash my friend so the woman come dey bẹ́ẹ̀ ni the girl wey brought the younger girl wey bring my friend gangan that one they tell my friend say ah woman yìí hey she's wo she and God they chop like this They they do selfie that she did so jesus christ they come to her house even jesus go write letter invitation pé can i come ni ibi tí ọlọ́run mọ ah ah that one don't to orí ọ̀rẹ́ mi orí ọ̀rẹ́ mi ti jẹ́ pé this one now that that she they talk the who say the woman they talk say ìrìn àjò yìí pọ̀ ìrìn àjò yìí ga ó ti rọ́pò ti that's my friend he want ti cash already ìyẹn she pé ah, ah, ah mo ní eléyìí ah our people you They're not well all of are not well i the next thing when she won't bust my bubble now she can't say Ọlọ́run sọ fún a white garment church mo gbọ́dọ̀ i must become a member of white garment church denomination they can n boy. bòyín láṣìírí <laughs> ni mò ń seven days seven years seven months báwo bó ṣe sọ nìyẹn seven days seven months pé a rí ọmọbìnrin yìí tí ó sọmọ sọ̀kalẹ̀ fún tọ́lọ́run fún lọ́mọ arábìnrin ìṣòro ọmọ bíbí wà <laughs> ibi tí inú ti bí mi nìyẹn. <laughs> Ah! meanwhile my friend wey i carry go know say i don born before yeah the fact that she knows that have been I'm married. Of course, maybe I probably would have said, Èmi ò mà you, èmi You understand? Maybe I probably have said it to her. When she heard that, it, ló fò okay. don't yay! Ah, ah, ẹja náà, ẹja náà mà, ẹja, inú ti bí me. When that woman come here, say my friend, they give her just and now she come, they add one more lies. I want rock cavity, cavity. Inú ti bí me. You know, all they need is your face. They check it's it's reverse psychology. They check you. They look if they gel for their lies. The moment they see say you don't fall, wàláì gbogbo tí ò ṣe tiẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí máa yá àtàtàrà tí wọ́n gan wá bẹ̀rẹ̀ sí máa rí sí ẹ. That is it. You need to know how <laughs> you, you, you they do things. The moment they do take that, their rubbish lies wey they wan lie give you tó bá ti lè bẹ̀ ṣubú sẹ́kọ̀ àbí kó ṣá ìkúnlẹ̀ kó ní ah, ah. kó bẹ̀ sí ké wá ní yes àwọn ti get ele ìtókù irọ́ ọlọ́run ò bá wọn sọ nothing God don talk to them. na him the next thing wey she talk be say ah that you know I should stand I, eh, I should come that God said to her that I have to start being a member of this church. I should look at Origun Mẹ́rẹ̀ẹ̀rin gbogbo bíbá. I should that God should say that he didn't call her if me are not born within kini months. month kini kan that the only thing God is saying pé mama mama ma mo ma dá má jẹ̀mú pé aṣọ funfun ti ma bẹ̀ sí wọ̀ ma bẹ̀ sí jọ́ ìjọ mi kini kan ṣàporúkọ denomination wọn ló ní pé mo bá ṣì bẹ̀ I will now be a white garment church goer member. I was looking calmly. I was cool, calm, and collected. All I wanted was, I need to get out of this environment. That, my friend, was, I think, irritated because she expected me to also say, ah, ó <sighs> lè ṣe mo tẹ̀ ti fẹ́ lóyún o but you tí ì lóyún mo ti bá rìn sí i ó tẹ̀ ti ṣe ọjọ́ mélòó kan àwọn ọ̀rẹ́ You tó kù ti lóyún láì mi anything o. No I acted as if I would go and think about it. When I got downstairs, mo ní lágbájá, mo ní ṣé correct, you know where. Ah, Tọ́lápọ̀, ṣé wo ríran ni àwọ̀ ah, kẹ̀tẹ̀ náà ṣe bó fẹ́ lọ́kàn mo ní ẹ́ wọ́n rí anything. So o ti gbàgbé pé mo lọ́mọ. Na that time I head even come wake up. Mind you, I don born. So God not tell am say I don't born. The way she made it look as if I never born before. You understand? Pé mò ń wọ́mọ. And as at that time, it wasn't even up to, it wasn't up to maybe a year plus. Do you understand? Not up to two years, Simo Mario. But you know, for somebody that is newly married, you'll be thinking that the world is coming to an end. You understand? So to me, I was, I wasn't worried to, outside like to people. Maybe I would have probably told my friend, I mean, my loan you, I mean, you know, but that I am up to that extent whereby God will now say, Go and wear white garments. So that for this reason, I will give you picking. I tell my friend, I say, You know well. So you don't forget, so I get picking. And I, I, I drop it there for their uh, entrance there. Money ní lágbára Ọlọ́run èmi Ọlọ́run ní jẹ́. Láíláí mi máa lọ́mọ mo máa bímọ mommy ò dẹ̀ ní jẹ́ white garment Lie fún kíni ah Dolapo serious oh serious bó ṣe máa ṣe lélẹ̀ o mọ kọ́kọ́ mọ́. all the thing wey dey tell dat my friend na fake eventually i know she knows that i know we both know that it was fake they they will mislead you irọ́ they will do everything all they look into your eyes to know what you want to hear from them Any ni wọ́n not up to bóyá two three months later bí mo ṣe lóyún nìyẹn that's how I got pregnant I didn't do member of any when I even got home I told my husband I said Honey, guess what to oh, the place that I took Lagbaja to they said so so thing mo ní orí wọn ti ìyẹn tiẹ̀ tún fẹ́ bá mi gbọ́ pé kóhun tiẹ̀ bá mi reason ẹ̀ mo ní orí wọn ò pé àwọn fake ni wọ́n fake why gamin many of them fake fake <laughs> fake. <laughs> fake if dem fake you like this you go throw away oh, but 60 ah, me i don't believe Oh, e looks like someone that can lie sha his mouth i don't really like his acting always seem forced with all tears he looks young though for 60 years okay me i don't see the tears the only thing i don't like about him was I always used to feel he didn't fit the part they put him as a lover man. You know, the part that we they will give someone like Nino Lowo was the part they used to give him. And I I'll be very angry that this boy is dirty. They can't give him the part of Nino Lowo. I'm just saying, using these damn uh, actors. Do you get? In fact, another person that is like that to me is Odunlade. Thank you. I, sorry, oh, for many people, a lot of people like Odulade. Why are you pressing red on on on on the ladies um, Toyin Adisa? Why are you pressing red head? Why are you a hater? Eh? Let me look for this. Let me see this. Shola Akinola, why are you pressing red head on? Are you jealous that she's an in-law to the man? Shola Akinola, why are you pressing red head? If you don't know how to use a computer, be a phone, why not just stay? Eh? Ah. ah. Eh, why are you pressing redhead on the comments she made? Google says 56. Eh, eh, it looks more like 56, but I can't. Yeah, like this guy, that tall guy. I don't like, I don't hate him. Odunlade, that is exactly how I. Hey, hey. Um, Odunlade even Said Balogun. Mm -hmm. I don't like. I don't. Anyway, maybe because I don't like yellow men. I don't like yellow men. I don't like too black maybe that's why Saiba go let's even put that one aside but let me um let me just go on with what I am saying so in those days we are to be sincere is acting I used to think that they should give him parts like he looked more like Ngbeke. <laughs> this guy will kill me. <laughs> Is this on analysis or I'm abusing him? <laughs> Sorry, Sister Toyin. Don't worry. Anything I say, no, it not affect your brother. You know, Ọlọ́run ti bá ṣe, ó ti make it. <laughs> It too look like Ngbeke to me. I'm sorry. Our Fikaori, you know, he used to want to feel him funky, but you know, you know, kò bọ̀tárárá kò ras. <laughs> <laughs> he was good at acting though. No, he wasn't he wasn't good at acting. I would never see him. He's 56 years ahead. And you love him too much. Yes, you see, people actually crush on him. Really? Ah, eh, maybe I know I know me or like uh, eh, me hate it. Me they feel me feel rara oh no me ó ti máa look like kò kò ó ti máa look like he's sweating like they didn't put fan in their uh, uh, studio abi their location e just no e no e always look dirty mm -hmm. anyway let me continue what i'm doing i don't want uh, eh, Toyin Adisa uh, to be angry say hey, you are busy my in-law <laughs> to me he look 47 Yes, he looks um, it could even pass for my age. You understand? he's um it could pass for my it could pass for 49, 50, 51. But it looks younger than 60. Oh, I can't take it. That is 60. It doesn't look 60. In fact, this video shows that he's older now. You know he was younger. He always he always looks oily. Yes. Thank you. You get it. Always looking. He has been existing long ago i believe he said he's just young like pasuma eh okay okay you know pasuma i I hold this pasuma mr kende I hold this pasuma you can compare acting of those days you can't compare things have changed no no Now that mind you when this guy was reigning i know you are the sister-in-law you want to side him when he was reigning rmd was reigning too so forget it too. Oh. which acting of those days that was the real real acting na ah uh, when it was raining rnd was raining na ah uh, uncle richard you know how since that that time uncle richard fine rich now please let's be real ah uh, uh, this guy was raining too kennedy oh kennedy be waiting be that one name that has not joined these people it's like kennedy to me be waiting be that one kenneth oh kanayo oh kanayo uh-uh. Uh, these people they were raining. Even Baba Yor was raining. Yor, when this guy was raining, Yor was nowhere now. He was still playing under the rain. Yor, ó sì lọ ń ta kite under the rain. He just have oily face. Yes, he has that. The man has refused to be friend. Yes, that was he used to look dirty. To be sincere, no matter how, eh, even Jim Ike. Uh uh. I I like Jim Ike. Only that is too short too. Mm-hmm. Me, I won't lie you. You know, eh, I can't be short and marry short person. Our children will be short put. Aikin eh, yẹn ti short ju I don't know how he did it that maybe because of his nice dressing and everything compared to others even this guy that died eh what's this guy that died that they said he suffer suffer suffer till he died hey eh, ah I've forgotten that he died in ilẹ̀ Hausa ah remind me now we talked on him hey, arranged with Ramsey I, ah, ah, I used to see Ramsey that time when God do my hair in Surulere I don't like Ramsey I don't hate him but I can't date him he's Oyibo half color ah mm -mm. me me I've never dated Oyibo before I don't like yellow men yellow mm -mm. I don't like yellow, yellow. kó máa kó yellow kó um, you can't be fair you understand but not be yellow I can't I don't like yellow Zakoji reigned with Zakoji and his wife. Uh-uh. Saint Obi, oh, he reigned with Saint Obi then. Uh-uh. Uh-uh. Even Saint Obi that time, before he marry, come rich, come poor, die. Saint Obi used to do like Mbeke, like this guy too now. Let's be truthful. Be, lie, and if you lie here, God is watching all of us. Uh-uh. It's no analysis. Saint Toby before God can open door for am through the woman wey the woman they send na the woman see come make am I no know you understand wey he come see die now. Mm. Saint Toby too his head is big ah oh, we don't let's talk about the dead it's already with God let's face this man Ernest Azuzu even the one that used to act ah ah you people ah ah what do you mean don't say that acting wasn't good oh ah ah acting was acting there original raw raw actors raw talent Don't compare everybody get level this guy level low that time god call Ọlọ́run kan fà mí he ras well well when everybody wear chain he go put goat goat neck goat uh, eh, cowrie neck he no get rmd day that time na uh, uh, ah, ah. uncle rmd fine well well uh, uh. no no come they talk that one no talk about yourself Oh ah because it's your in-law don't like don't don't don't let us change it for you ah ah it's your in-law now the good thing is that ah this <laughs> is office where, uh ah, uh oh, it's office where they me it's office where see it's just trousers. see it's just trouser see i see am my shoe here <laughs> it's just trousers. see see and top that's all with my wig <laughs> and my coat on it that's all we love him like that yeah, yeah we love uh, am i saying you should not love him like that am i saying that i want to snatch him from you thank you my darling demi am i saying i want to snatch him from you are we not analyzing rmd is natural ah uncle rmd fine you oh. ah uncle rmd fine I've met with this Ike before when I went to Nigeria because we, we used to live in Magodo my boss web were hey, eh, eh, he actually mentioned Magodo that you are, you are truthful. That's uh, uh, Bumi saying that it's true. He said that they lived in Magodo. In fact, by the time we, I saw him again, after he just psh, went off camera, we, I stopped, I just, I don't even remember Only for me to now hear he was heartbroken. In fact, he was depressed to a point of he wanted to take his life. Yes. And if you see the pinion, the girl with doing this bad thing, she doesn't look it. Oh, women, you people can be wicked. We've not heard our own side though. Let me just give us small judgments. May God just give you man, will be your own. May God give you woman, But there are some questions I want to ask with what he said. I know that Toyin Adisa, there's conflict of interest. You can't tell us the truth because already you're already saying that uh, you're already backing him, that his acting is good because it's your in-law. Sorry, we need people that are neutral, that will come and tell us, waiting he talk, do you believe this man? Boy, Shebi, you people, he has gone to marry somebody else. I saw it sorry network eh, let me change it o oh. can you people hear me before i change it i want to change the network can you hear me abi it has started like yesterday press love button can you hear me say yes or no can you hear me say yes or ah you are laughing Toyin Adisa we are not going to ask you you are going to take side with your brother-in-law we are not going to ask you anything again let me change this network